آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك سلوما أترياتي لفو أسواج نبي محمد ọlọ́pọ̀ بابي gbogbo àgbogbo ìbádẹ̀ tánṣẹ̀lẹ̀ lọ́sí ọlọ́pọ̀ ní tó wọ́n ẹ̀bẹ̀ wa tó rí bẹ́ẹ̀ lóṣù ọlọ́run jẹ́ kó rí parí wọ́lá tí orúkọ ọlá jẹ́ kó rẹ̀ lọ́dọ̀ lọ. Aya la ikraha fid-din, kò sí ti pá nínú ẹ̀sìn. Qad tabayyana rushdu minal ghayy lọ́ni ìmọ̀nà pàápàá ọ̀nà àmà ti fún fún wa tó fi yàtọ̀ sí àmì èyí tó bá fẹ́ wó kálùkù ní kọ́tàn wàmá ń yẹ́ tó rúbi tààbùt ẹni tó báyà tó rèé sí tààbùt wà yí omi ń bè láà tó bọ́lá ọba ní tó gbọ́ fàkọjí stamsaka ilẹ̀ ọ̀rẹ́wàtí lùwọ́sọ̀ ọlọ́ni okùn tó yìí ó ti dìímú láàrín fi sọ ọmọ dáhà tí kò sì ní já Okùn tó yí ó ti dìímú tí ò ní já. Wallahu Sami'un Alim. Ọlọ́run bá ọba olùgbọ́rọ̀ ọbùn olùmọ̀sìn. Sami'u ìtumọ̀ méjì ni máa túmọ̀. A máa túmọ̀ mujibu da'wa olùgbàdúà. A sì máa túmọ̀ ẹni tí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bá inna rabbi lasami'u du'a ẹkùn lamujibu du'a ọba tí wọ́n gbàgbà ara rẹ̀ sami Allahu liman hamida ara rẹ̀ sami Allahu liman hamida ọlọ́run gbàgbà ẹni tó rí náà nínú àwọn ọ̀fàní táàmà rí mú nínú ayà yìí lákòókò òun ni pé wọ́n jẹ́ anybody nípa láti pé kó sí ìsìláàmù tún láti torí pé kí ọ̀nà ẹ̀mọ̀ ti fojú hàn ẹ̀tọ́ sálù ẹni tí ó bá fẹ́ tàn náà kọmọ̀tán ìtọ́ bá sì fẹ́ tọ́lá kọmọ̀tán àti kíní kejì ibẹ̀ ni ó lábẹ́ àti níbílẹ̀ ọ̀lá ìtura àti dì ọ̀nà méjì ló túmọ̀ sí tó bá túmọ̀ khabar ó lè takọ́ tún ẹ̀ kò sí ti pánú ẹ̀sìn ìgbà náà tó bá túmọ̀ ìṣáwù yóò mọ̀ tó pé ẹ gbọ́dọ̀ jẹ́ ní kẹ́kẹ́ pa láti yìí tí sọ ayà náà gbé lásà àléhé bí mo sọ ìkìrà mo ní ọjọ́ wọ́n pa mudakir innama anta mudakir lásà àléhé bí mo sọ ìkìrà mo ní ọjọ́ wọ́n pa ṣàlàyé jẹ́ ètí ń jẹ́ ìdáyà kọlùkọlù kò sí lọ́wọ́ ẹnìkan owó ọlọ́wọ́ ọba náà lọ́wọ́ kí ìyẹn mọ̀nà láti ọkàn wa nínú ọgbà àbújá tí wọ́n látọ̀dọ̀ náà àtọ̀dọ̀ látọ̀kàrin tí máa wá ọlọ́run kan lónìí kápá rẹ̀. na ètò ìyẹn ni mo kó pèyàn sínú Islam kó ṣe lójú ògùn sínú Islam ó tọ́ sọ́nà

ìtí èsì islam òun lè fi síbi islam yẹn ká sọ pé ìdà pẹ̀lú ìdà ní islam fífọ́n ká ló fi pẹ̀ káàkiri yìí gbogbo àwọn àyà yìí ń jábọ̀ pé ọ̀rọ̀ yìí bẹ̀ sí sọ lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ọdún mẹ́tàlá ló fi pèpè jihadi kẹ́kọ̀ọ́ wa tí wọ́n ti nira tí kí ni táwọn kèfèrí tí wọ́n fojú wọ́n rí ẹkàn sálàyé tí wọ́n sálàyé lọ tí wọ́n mẹ́rin ṣe àwọn ìràwọ̀ islam ẹ̀yẹ wọ̀ wọ́wọ́ káàkiri atúnmákù bí wa fún alánà àwọn mọ̀hámọ́dà ìbáṣepọ̀ rẹ̀ ní ìgbà ní márùn ẹ̀ pé á ìsìláàmù sí ní ìwé ìsìláàmù kùránì lásán ẹlù ní ọgbọ̀ yóò di mùsùlùmí ẹ̀wọ̀n mọ̀rún àtọ́ ìbòjíyà láàrin ọgbọ́ tí ọkọ sísítà rẹ̀ tí ń ka kùránì tó fẹ́ bá wọn jà ní wọ́n wá ń ka kùránì lọ́wọ́ àà ah, kùránì olè yí ọkàn ìpadà ó ah, tó ń ká ilé ẹ̀kẹ́ ó gbogbo ọ̀pọ̀ nǹkan ibi tó ti gbà síláàmù náà tó ti yíò sí bí síláàmù sí rí wò tábàjẹ̀ níta àwọn èèyàn jìnà gbogbo àwọn ìlú tí wọ́n ń gba ìsìláàmù lásìkò tàwà sí wọ́n ẹnìkan jà ológun fẹ́ fún gbà ọdí tàbá yá na rọ́stú nílẹ̀ ọ̀gọ́ yìí àwọn ti pé ah ilé ìgbẹ́jọ lọ lọ́nà èyí tẹ́ wà tẹ́lẹ̀ yìí lánàá ni Huh? Eh tí wọ́n fi gbà sáà mùsùn ẹwù kẹ́mẹ̀ àbígbò náà ti ojú ẹ̀sìn ojú náà ti gbé kó gbẹ̀ẹ̀sẹ̀ kẹwàá lóòrà yẹn sí áńgbà islam kìí fi mọ̀ pé etí wọ́n ń sọ irọ́ náà àwọn tí wọ́n sì ń fi tí ó gbé ti islam ti sọ́dọ̀ wọ̀nyí náà báwo ìtàn tí wọ́n náà gbogbo àwọn ìlú tí wọ́n gbé tí wọ́n jẹ gàbálé lórí kí ló wọ́n bẹ̀rẹ̀ ìgbógbó ni amẹ́ríkà gbogbo ara wọn kí ní gbé ọ̀rọ̀ fún yìí torí ẹ̀ ọ̀rọ̀ burúkú ni ká mọ́ sọ pé ìjà ní islam fi tàkà ìbánilókọ jẹ́ lásán nínú tápẹ̀rú dìmú òun ni pé nínú ayà yìí wọ́n ní agbọ̀n ilẹ̀ pé kò sí ìkẹ́kẹ́ ju ọ̀nà máa bá nìyàn lọ kò sí ẹlẹ́kẹta torítẹ́lẹ̀ kẹta bá wà ní ọlọ́wọ́ sí fún nítò mẹ́ṣẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀mà àbí àmì mẹ́rin wọ́n tó bá ní <laughs> àwọn bóyá tí islam láfúkú yìí gbogbo ẹ̀rẹ́ nǹkan okọ àmì ní jẹ́gbẹ́ àti wọ́n tó rí òjì ẹ̀sẹ̀ kẹ́kẹ́ ní gbogbo ẹ̀ àmì kẹ́ náà ìtìlẹ́sì ọkàn lè ní gẹ́ẹ̀jì jùra wọn lọ ọlọ́run ní fàmà bá àdàlhàtí ilẹ̀ bọ̀lá òsìn tó kù lọ́wọ́ òdúdú ju abúdọ́mọ́ òdúdú ọ̀pẹ́ lẹ́sìn ní nígbè wípé alómi ọkàn lè pẹ̀ka oúnjẹ lọ́wọ́ ọdún kìíní káàkiri alùrẹ́ ni ọlọ́run wà iná àwọn ìyá okan le káwọn ounje lowo làálẹ̀ àhúdán àwọn fi dọ̀lá àlè mọ̀bí sọ fún wọn pé àwọn àbẹ́yìn ẹnìkẹ́ wà lórí ànà àbí ó wà lórí ọ̀nẹ́mọ̀ àbí lórí ànà tó fojú wọn àwọn méjì ààrẹ sí lọ́nà kanáà ní pẹ́ pé ẹnìkẹ́ ló wà lórí àdìyànjọ́ nínú tọ́pẹ́ mú òun ìyẹn ni sincerity fọ́lọ̀ wọ́n ní kò lè tí pé àyàfi kíni kíyàn gbá gbogbo tí bá ń jẹ́ ẹbọ dànù ọgbà dànù yẹ́yẹ́ ìgbà wọn ló ti sọ pé ó tó wà mọ́kùnrin sọ́n dà òjì ìnà tó fẹ̀sẹ̀lẹ̀ fọ́lọ̀ ìkọzù ṣùgbọ́n tó wáyé sí pé ọgbà ẹbọ dànù yẹ́yẹ́ olùgbẹ́ mọ́kùnrin sọ́n dà ìnà mẹ́ni tí fẹ̀sẹ̀ fọ́lọ̀ ìkọzù náà òun ni ara àwọn tí a ti mú ẹnu bà lánàá ẹni bá gbọ́ náà bá gbọ́ tí ọ̀rẹ́ àpèfèrí sí tọ́gùt kìí ṣe gúnmi kìí ṣe mòmìnì ẹni bá ya pèfèrí sí tọ́gùt tí kò sì tún gbọ́ náà bá gbọ́ náà kìí ṣe gúnmi kìí ṣe mòmìnì náà ni àfi kíkún méjì pé ọgbọ̀n náà bá gbọ́ ó sì ya pèfèrí sí tọ́gùt ìtí kírísìláàmù fi lè wọlé nù ó ti yé kírísìláàmù tí ò lè fi wọlé nù torí pé ìfèrí àti ìgbàgbọ́ o lè jó papọ̀ o lè jó papọ̀ láíláí ó fi jẹ́ sí pé àwọn ìlú tí wọ́n jẹ́ ìlú oko àwọn abúlé wọn ọ̀rọ̀ wọn lágbára wọ́n sì bùkátà sí dáwà òdodo torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀mọ̀ tó yàtọ̀ sósì lọ́dún ìsìláàmù wá dé wọ́n jù sílẹ̀ ni wọ́n jù ìdí náà ni lọ́dún àwọn ilé gbígbá tó dé ó ti rẹ́ ní ó ti jọ kópa mẹ́ náà ni ó ti ní àwọn ọmọ pé màmá ń ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى أنا تجي قيم Ebi ló kẹrẹ bá yára lọ́mà ní tí bẹ̀rẹ̀ nìkan sọ, wọ́n lọ́gbọ́n sàkà jẹ́ máa ti ń bẹ̀. Nínú àwọn tí ó gbá fọ́ọ̀tì, làdáni mọ́sálásí, làdáni mọ́sálásí, ẹ̀rí kẹmẹ̀rẹ̀. àwọn ọmọ kẹta wọ́n gbábọ̀ ní ìtàkùn ní alwàlá'u wọlbàrá kò yé wọn ìbáyé wọn ni ibi wọ́n ti ń gbé lórí ọmọ mùsùlùmí gẹ́gẹ́rẹ́ ìrìnrì èmi gbé ẹ̀kú oníṣọ́ ọmọ mùsùlùmí náà àwọn fẹ́ máa ń ṣe àwọn ìlúkẹ́ sára ládùbà àbúrútẹ́ ni wọ́n pé wọ́n bá ti tẹ́ bá ti lọ nílẹ̀ ìlọ́nílẹ̀ oúnjẹ òun wà lọ́gbọ́n ẹgbẹ́ lọ sọ pípẹ́ wọ́n lè tọ́ aláwọ̀ tọ́ àwọn ọmọ sí mùsùlùmí padà ẹmọ òfin náà àwọn ẹmọ òfin táwọn sì sí gíní ọjà ọjà ọlọ́ọ̀bà àdìkẹ́ lápọ̀sà àti kéèyàn gbàgbọ́ ní ẹ̀sìn yìí ó pàtàkì púpọ̀ gbogbo pé ìhálẹ̀ níbi ní ọmọ ọmọ sí pé ìyọ́nà ní kìtàbù àrìzànáàrù ilé ìkẹ àmùbárọ̀kùn ọlọ́run tíra kan a sọ kalẹ̀ fún ó dálùbáríkà ní àjábàrú àyà àti kí wọ́n bí mọ́ ọ̀rọ̀ sí àyà kí wọ́n bí mọ́ ọ̀rọ̀ sí kọwàdìí ìgbàmọ́ sí sí tákàmọ̀ kàlásán tàà ní gbọ́ tó kó dàbá gbóyún bó lásìlò dàbá gbóyún bó lásìlò lábúgbò tó ní òfin ní bùkátà sí ká gbóyún náà nínú bá bẹ̀rù dì mú lẹ́kọ̀ọ́ ni pé gbogbo nǹkan tí wọ́n bá ti ń sìn lẹ́yìn ọlọ́run òun ni kí ni tọ̀gbùtù gbogbo bá ti sìn lẹ́yìn ọlọ́run tọ̀gbùtù a sì tọ́ka sí láàrin náà atọ́ka sí lánàá ọ̀sán nísìn tí wọ́n bọ tọ̀gútù ní òkè kìíní kan tí wọ́n bọ tọ̀gútù ní ìjì kan tí wọ́n bá bọ tọ̀gútù ní sàárè tí wọ́n bọ lẹ́gọ́ tọ̀gútù ní gbogbo tí wọ́n bá tún bọ ẹnìkan síwájú láàfáà ní ṣéhù kan ni tó gbà pé gbogbo tó bá ń ṣe 100% ni àwọn òkùnkùn nídìí káwọn tí mọ́ pé sọ bá kúrà ní àbí ọ̀bá kúrà ní ẹ̀mọ́ à ó ti sọ ẹni dìkọ̀ ọ̀hún ìdàkejì fún ìgbà ọlọ́wọ̀ bá gbọ́ bí fẹ́rẹ̀ fún lórí ìgbé sí kí kìí sì kan kìí sì kan méjèèjì ó yàtọ̀ fún síra wọn ẹni bá lọ́wọ́ jẹ́ pọ̀ ó dalábò ara kò sọ́nà téèyàn fi lè là níbi ìbínú náà ti yọ lọ́wọ́ àfi kó sí kíni kọ ya kẹfẹ́sí sí tọ́gùt kó sì gbọ́ lọ́wọ́ bá gbà tí ó bá fi lè yìí kò sọ́rọ̀ tó lè gbogbo orígbọ́ lè yọ lọ́wọ́ nínú tápọ̀rí jù mú bá kẹ́nà òun ni pé al'amal iṣẹ́ tàtàfà ọ̀rọ̀ ó rọ̀ jùra wọn lọ iṣẹ́ ìtẹ̀sìkín ó túnra ọ̀nà lọ́jọ́ náà wọ́n ní bí wọ́n láti orílẹ̀ ìjìmú níbi àlèwòsíkọ́ pàpọ́jú sàkà bí ilẹ̀ ọ̀rọ̀ wá ti lè wòsíkọ́ torí pé wòsíkọ́ ismu tafdil òun ni kòkò tó já ikú yìí jù òun nìyẹn

iṣẹ́ tó dájú ní tó dájú nínú iṣẹ́ tí ẹ pé iṣẹ́ dájú ra wọn tí ó sì tàbí ṣùgbọ́n tí lè wọ́n bí alẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ayyul amali ahabbu ila Allah iṣẹ́ òun ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ ìwò nínú iṣẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ kí làbẹ́ bí sọ sallallahu alaihi wasallam wọ́n ní as-salatu ala waqtiha kéèyàn kírun lákòókò àsìkò rẹ̀ ká kírun lákòókò àsìkò rẹ̀ iṣẹ́ tó lọ́lá jùlọ bí orí jihadi fẹ́sẹ̀ bí ìlànà owó tó ní bẹ́rù ìwà àlèdè sí dáadáa sọ بشيء أحب إلي مما افترضت عليه ẹrù mi ilé fi kẹkẹ súnmọ́ ni tí mo nífẹ̀ẹ́ sí ju ìtí mo sí lọ́rọ̀ ìyàrí lọ́dún ẹ̀ríkùnrin ẹgbà wọ́n ọ̀rọ̀ ìyàn náà náà wọ́n ní tàbá ti wá mọ̀ bẹ́ẹ̀ ipé iṣẹ́ mọ́ lọ́lá jẹ́ àwọn lọ ajẹ́ sí pé àwọn tí wọ́n ṣiṣẹ́ lẹ́ǹkọ́ wọ́n sì lórí àánú jùra wọn lọ ẹni tí ń ṣe ní jùra wọn lọ lókè ẹni tí ń ṣe ọ̀rọ̀ ẹ̀yà tí ò fi falẹ̀ tó tó fi lẹ́fílà kún ó lọ lájú lé pé ọ̀rọ̀ ẹ̀yà lásán ló bá jùmọ́ lọ òun ò fi lẹ́fílà kún tẹ̀ náà lílọ́lá ẹsẹ́ jùra wọn lọ wọ́n ní àwọn nǹkan tí ma jẹ́ orí bẹ́ẹ̀ eríṣiríṣi ni nínú ẹni pé ẹnu tí ṣiṣẹ́ gẹ́gẹ́ ó tó lè fa kí sẹ́nì fún lọ́lájú iṣẹ́ gẹ́gẹ́ fẹ́ra rẹ̀ ìrẹsẹ́ ó lè fà á bákan náà ó lè níṣe pẹ̀lú àsìkò tí yẹn ṣiṣẹ́ yẹn ó tún tún lè níṣe pẹ̀lú ààyè tí yẹn ti ṣiṣẹ́ yẹn ó tún lè níṣe pẹ̀lú bí yẹn ṣe gbà sí àti bó ṣe bá tà lẹ́bìí mú sí gbogbo ìlú mọ́ ní sí pẹ̀lú atúnmọ́ ní sí pẹ̀lú ikhlas sincerity tí yẹn fi sí gbogbo tí mọ́ fún iṣẹ́ ní agbára tí mọ́ fún lọ́lá nù tẹ́rí ta bá ní káwo ti pé iṣẹ́ amọ́ lágbára ta bá wo ti ẹni tó sí gẹ́gẹ́ ẹni tó sí gẹ́gẹ́ ló jẹ́ kí sẹ́yìn ṣíṣe ló fún sẹ́yìn lágbára òun ni irú àwọn sọ̀hábí lápẹjú ìrísì tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí la tasubbu ashabi ẹmọ́gbọ́ àwọn sàábì mi fa inna ahadakum irú ẹni kọ̀kẹ́ lórí law anfaqa misla uhudi zahaban ma balagha mudda ahadihim wala nasifa ẹni kọ̀kẹ́ lórí tó bá ná góòdì tó tó òkè wójú ìdájú méjì mójú kan gààrí tí sàbí wà fi ṣe sàrá tọ́dà ìdájí rẹ̀ pẹ̀lú ìgbà bí ẹ̀ pé àwọn sàábé àwọn gan fọ́ra wọn lọ́tọ̀ ipò tí wọ́n wà ipò súbà yẹn ó fún sí ẹwọn níkìní ó fún lọ́lá ó fún lọ́lá ìgbà ó lè ní ṣe pẹ̀lú iṣẹ́ gbogbo fọ́ra rẹ̀ irú rẹ̀ sẹ́yìn wọ́n ní ìrún látòjúwe ọlọ́lá ju zakana zakana lọ́lá ju ààwẹ̀ lọ bó sì rí yìí bọ́lọ̀ sí tó bó sì wà ní arkanul islam an shahadatu an la ilaha illallah kílókù iqamus salat kílókù ita zakat kílókù sawmu ramadan ó tó wá ka hajj baytillahi al-haram bó sì wà wọn bó sì lọ́lá jura wọn lọ òun náà nìyẹn nígbà míì pẹ̀lú ìran jíjẹ́ sí iṣẹ́ yẹn jẹ́ òtún ìfà tí fi lọ́lá wọ́n ńlá tó bí nísìn ìran ọ̀ràn yẹn nísìn ọlọ́lá jù rán náà tí ó sì tàbí ṣùgbọ́n ìran kan náà sì ní méjèèjì ṣùgbọ́n wọn ò rí bákan náà bákan náà ìran àlùfájà rí lápèjúwe ọlọ́lá ju láti àtàlì fàjìrì lọ àmọ̀tàbíṣù tàbá tó wá wòrán náà àti ká kọjá bàtọ́ ní hafizu ala salawati wasolatil wusta ẹ mójútó ní wákàtí máa ó tún wá ní wasolatil wusta àti rán àrígbọ̀n táa sọ bẹ̀ pé ibi tó ọgọ̀rọ̀ àwọn àfáà ọ̀rẹ́ yẹn lẹ́nu kan tó ọ̀tún gbàgbàrà jùra wọn lọ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́fílà náà nínú ọgbà ọ̀rọ̀ ìsúnmọ́nù rọ̀ wá tí gbogbo sùn láti àtàlífájì òun nínú gbogbo pátápátá ìgbà míì iṣẹ́ àmọ́ lọ́lá níbàámu sí àsìkò tí yẹn ṣiṣẹ́ yẹn òun lọ́pàá Muhammad sallallahu alaihi wasallam onímọ̀mí àyíyàrí al'amalu salihu fihi ahabbu ila Allah min ahdi il ayyami yani al'ayyami al'asha kò sí nínú àwọn ọjọ́ ayé tíṣẹ́ lọ lájú bẹ́ púpọ̀ tó ju ọjọ́ mẹ́wàá zọ̀lẹ́jà lọ tó ju ọjọ́ mẹ́wàá zọ̀lẹ́jà lọ ìfihàn pé ọjọ́ tí ẹ bá ṣe ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ zọ̀lẹ́jà yẹn kò sí iṣẹ́ tó dàbẹ́ láwọn ọjọ́ yòókù bákan náà mímọ́ sọ́rọ̀ yóò wọ́n fi sabilillah ẹ tó bá gbé àwọn ọjọ́ kan tó bá ọjọ́ kan lójú ọ̀nà náà jagun ló tó wá gbàwẹ̀ bá adàlọ́rù wajhahu alìnàrí sàbíìnà eh, kharifa ọlọ́run bú wájú rẹ̀ jìnà sínú nígbà àádọ́rin ọdún 70 years <coughs> ọdún bákan náà iṣẹ́ mẹ́rin láàyè ní ẹ̀bá ti sí gẹ́gẹ́ bí mọ́kà lápèjú àti mọ́sáàsì àlẹ́bí ẹ̀rùn tí ẹ̀bá kí ń bẹ̀ ẹ̀rùn tí ẹ̀bá kí mọ́kà ìṣẹ́gbé ìjẹ́ kí mọ̀dínà kátọ́wà ní gbogbo mọ́sáàsì tọ́bà kù èyí tẹ́ẹ̀bá kí mọ́sáàsì àlẹ́bí kìí ṣẹ́gbé gbogbo mọ́sáàsì yòókù pátápátá bá ti mọ́sáàsì ti arab kó èyí tí a bá kí ní mọ́sáàsì ti Baitul Maqdis ní sẹgbẹ́ gbogbo mọ́sáàsì tó sẹ́kù láyé tàbá ti yọ Mọ́kà àti ti Mẹ̀dínà kó lè bó ṣe rí nìyẹn ìgbà míì iṣẹ́ máa ń lọ́lá níbàámu sí ọ̀nà tẹ́yàn gbà sí ẹni tí èèyàn méjì lè kírun wọ́n yẹ sí pé ládàá tó kálukú gbọ́ tọ̀tọ̀ ẹ̀tọ́ rí pé ó kúrò tí ẹ̀ kò fẹ́ ní oúnkẹ́ mí ju èrò tó wà náà lọ ṣe ápùnrin tó jẹ́ sí pé ó sí ń kírun ẹ̀mí rẹ̀ ti wà ń Kàdúná ó ti wà ní Kánò ó ti wà ní Maiduguri ó ti wà lẹ́kọ̀ọ́ ṣáàbù wọ́n ríra wọn kò lè rí bákanáà ọlọ́ọ̀bà ní pẹ́lá fi ní qad aflaha al lórí àwọn òmìnì ti jìrí alladhina hum fi salatihim khashi'un àwọn tó jẹ́ pé nínú ìrun wa ẹ̀mí wọn ló wà bẹ̀rẹ̀ tí wọ́n kí ẹ̀mí wọn kò mẹ́ al-khushu'u fi salat kí èèyàn fọkàn iṣẹ́ lọ lọ́lá nígbàtí iṣẹ́ náà bá bá ti èyàn bá fi jẹ́ ti àrẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah wọ́n rẹ̀ pínú tẹ́lẹ̀ fẹ́ràn náà èmi àrẹ́bì ní tẹ̀lé o ìtàzì fi tẹ̀lé kápẹ̀lé nínú ọ̀rọ̀ kápẹ̀lé níbi ìjọsìn kápẹ̀lé níbi ìwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bọ́ fẹ́ràn wa bí iṣẹ́ ìyẹn bá ṣe jọta lẹ́bì sí bẹ́ẹ̀ náà ni yóò sì jẹ ní èsì lọ́lá sílọ́dọ̀ lọ tó jẹ́ sí pé ẹni tí máa ń kírun ó fa bàbá lè Kùránì dáadáa nígbà tó débi kò farabalẹ̀ ó débi ìgbórípẹ̀lẹ̀ kò fara balẹ̀ ajẹ́ ń sọ̀kà ní papapapapa adìpé ó yàgbẹ́ pé gbogbo gbogbo orígun pátápátá ló fi fara balẹ̀ kí ó lè jọra wọn ó lè jọra wọn tọ́ kábọ̀tọ̀ wọn sọ nípa ti al-ikhlas ṣe sí àrítì bí ikhlas rẹ bẹ́ẹ̀ ni iṣẹ́ yóò sì lọ́lá sí bẹ́ẹ̀ ni iṣẹ́ yóò sì lọ́lá sí ìgbà míì tí èyàn bá sàfẹ́kù ìkìláàsì iṣẹ́ ìrẹ́fẹ́ ti pàdánù rẹ̀ náà ṣé tí ọba ti ní sí sáré ti mú ìyẹn ti pàdánù rẹ̀ náà wọ́n ni àdíjì kúrú sí ọlọ́run ni a ní áwọ́gẹ́ náà ṣúrọ̀ kẹ́rù àmì ìṣirì ọlọ́run ni wọ́n bí ẹni tí yẹn wọ́n rò fún <coughs> man amila amalan ẹni tó bá ṣiṣẹ́ kan ashraka fihi ma'iya ghayri ó wá tó ṣe ń torí ẹ̀lú ní kìí ṣe torí mi nìkan ló fi sí taraktuhu wa shirika ìdàdá gẹ̀rẹ̀ ẹbọ ló ṣe ọlọ́run ìdàdá ọlọ́run ọlọ́run tí wọ́n mọ̀ kó sí wọ́n ti rí ọwọ́ sì ti mọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ lẹ́bù ti gbà ọlọ́pọ̀ sọ wà níbi káàrìmì káàrìmì dágbára púpọ̀ ní ma ń sí ìyàn láàánú gbogbo àwọn alálàájì àwọn kan náà wọ́n ti tún lọ múra yìí ẹ mà rí gbogbo ọ̀hún ọ̀bí sí gbogbo ẹgbẹ́ sí àjẹsí pé nínú kọ́lọ́sí pé kìí ṣe torí ọlọ́run mẹ́rin tẹ́lẹ̀ àbí ó ṣe torí ọlọ́run sórí torí àwọn èèyàn

nítorí ìbáàdà náà ìmọ̀ ní sí pẹ̀lú ìṣesí ìṣesí ìmọ̀ ń fa bí ìbáàdà sí lọ́lá sí ó ní ìbáàdà tí èyàn bá ń ṣe láàrin àwọn tí wọ́n ti ṣùgbà gbéra tó wò tí ẹ̀rẹ́ ti rárá táwọn ọ̀rẹ́ ti tán náà tí èyàn wá jẹ́ kí ìranù tí wọ́n kó gbìyànjú lọ papọ̀ mọ́ wọn ní ẹbá jùmọ̀ tọ́lọ̀ ìbáadà yẹn nínú ìbáadà tó lọ́lá púpọ̀ wọ́n náà ló fi fà á ẹ pé àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ní àsìkò sùúrù ìfaradà wọ́n mọ̀ gba ládá èèyàn àádọ́ta nínú àwọn sàhábà torí pé lásìkò yẹn àìrójú àráyé ti bá àwọn èèyàn àwọn ìrójú ẹ̀sìn má àwọn wá tọrọ tí ẹ̀sìn gbà yẹn ládá wọn àti pèlé òun náà ni ní ọmọ jẹ́ nígbà mí gan wọ́n tún lè mọ́ fi wọ́n sí ẹ̀yẹ́ wọ́n mọ́ àwọn sí ọ̀wọ́kẹ̀ látara rú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní bákan náà irú ọ̀dọ́ nìsìn tó kó rẹ̀ níjànú ọ̀dọ́ tó kó níjànú tí gbẹ̀rẹ̀ sí wọn síbẹ̀síbẹ̀ gbogbo ó sì lálàáfíà tó tí gbogbo ara rẹ̀ dápé tó kò sí kíni which is yóò lọ lájú àgbàlagbà tó kó rẹ̀ níjà lọ. Ìrà ọ̀pá àgbàlagbà tẹ́lẹ̀ náà èyí tó kọ́ mọ́jù ní pé yìí sábà sagbára mọ́ tẹ́lẹ̀. Ilé ẹ̀kọ́ tó wá fàdó bí pé tá tó wá tí tó ṣe jìnà yàrí nílẹ̀ lọ́pọ̀ àtàrà bí sọ pé bàtó ní sàlásà tó láyẹ́dìkò lónà ìjẹ́nà àbí ẹ̀rẹ̀ láyẹ́rù láìlé yóò wà kìyàmà àmẹ́ta kan bẹ ọlọ́run ní síjú ẹnu ọjọ́ kìyàmà wà láyíza kìíhìn kò ní fọ ọmọ wà láyí kàlímù kò ní bá sọ̀rọ̀ wọ́n làwọn àzáàbù na ni

lásìkò táwọn akẹgbẹ́ rẹ̀ ń sèrà lọ ọmọ lọ́lájà ọlọ́lájà bí àwọn kẹyẹ bí wọ́n ṣe rí ohun yìí náà àà ok àdísì yẹn náà wọ́n ti wọ́n bí tẹ́lẹ̀ náà àwọn mẹ́ta tí Eh, ọ̀nà mìíràn gbà mú wá bí òṣèémìtò záàní òṣèémìtò náà bí ánà ṣéèkù záàní wà á ilú mustakbiru àti tálíkà tí ń sì gbéraga tálíkà tí ń sì gbéraga kí ló mú tí ó sì ó sì gbéraga kò sí lára rẹ̀ kò tó wá ń sì gbéraga ọjà ọlọ́run bá ní fi ń tajà ní fi ń rajà wípé ìbúra ní lédi rọ́ọ̀sì ni irú wọn ìyàwó láti àmọ́ ìyà tó gbù pọ̀ nínú àyà kan yìí kúmá orúkọ ọlọ́run bá méjì òun nínú tí a máa ń lò fi bẹ ọlọ́run bá fún ó ti rí ọba ló nímọ̀ yára pé mẹ́rin yẹn bá wá alèfi ókó rẹ̀ alìmù káfìdí ya alìmù alìmù lè ya alìmù alìmù lè gbọ́lọ́gbọ́wà ó sákàmọ̀ mẹ́rin àsẹ̀míràn ọba olùgbọ́rọ̀ àti ìsìnkúmọ̀kíni olùgbàdúà tàbá fẹ́lẹ́ fún gbogbo àdúà àti sàdúà síwájú ìnẹ́ka àǹtà sẹ̀míràn àdúà àwọn sẹ̀míràn mọ̀jíìbù gbogbo ọ̀nà táàmà tó pọ̀lọ́ọ̀bà táàmà fi pọ̀lọ́ọ̀bà òun náà ni tó ká fi pè láti bẹ̀rẹ̀ àbí ká fi parí àdúrà tàbásà ètò kuma wáyé láàyè asmá olùfẹ́sìnà fàájì ọgbọ̀n ògbìyà ọlọ́láwọ̀ kó tó dáa fi pé abẹ́lọ́ọ̀bà ọba nìkẹ́lá ó sàlékọ́ àgbọ́yé fún ìkọ̀kọ́wà kuma tó wáyé ládàá sí àti bí wọ́n kọ́ láti fi kọ́ láti pa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم